éfésù orí kẹfà ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín nítorí pé bẹ́ẹ̀ ni ó dára. bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. èyí ní ṣe òfin kìíní pẹ̀lú ìlérí pé. kí ó lè dára fún ọ àti kí ó lè pẹ́ lórí ilẹ̀ náà. ẹ̀yin òbí ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú títọ́ ni kí ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìlànà ti onígbàgbọ́ ẹ̀yin ẹrú ẹ máa gbọ́ ti àwọn tí wọ́n jẹ́ olúwa yín nípa ti ara pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù pẹ̀lú ọkàn kan gẹ́gẹ́ bí ẹni pé Kristi ni ẹ̀ ń ṣe é fún kí ó má ṣe jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ yín nìkan ni ẹ ó máa ṣiṣẹ́ bí ìgbà tí ẹ fẹ́ gba ìyìn ènìyàn ṣùgbọ́n bí ẹrú Kristi ẹ máa ṣe ìfẹ́ Ọlọ́run láti ọkàn wá ẹ máa ṣe iṣẹ́ yín pẹ̀lú inú dídùn bí ẹni pé fún Olúwa kì í ṣe fún ènìyàn nítorí ẹ mọ̀ pé ohun rere tí ẹnìkọ̀ọ̀kan yín bá ṣe olúwa rẹ̀ ìbáà jẹ́ ẹrú tàbí kí ó jẹ́ òmìnira yóò rí èrè gbà lọ́dọ̀ olúwa ẹ̀yin ọ̀gá bákan náà ni kí ẹ máa ṣe sí àwọn ẹrú yín ẹ má máa dẹ́rù bà wọ́n ẹ rántí pé àti àwọn àti ẹ̀yin ẹ ní olúwa kan lọ́run tí kìí ṣe ojúsàájú ní ìparí ẹ jẹ́ alágbára nínú olúwa kí ẹ fi agbára rẹ̀ ṣe okun yín ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ lè dúró láti dojúkọ èṣù pẹ̀lú ọgbọ́n àrékérekè rẹ̀ nítorí kìí ṣe ènìyàn ni à ń bá jagun bí kò ṣe àwọn ẹ̀mí burúkú ojú ọ̀run àwọn aláṣẹ àti àwọn alágbára òkùnkùn ayé yìí nítorí èyí ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ lè dìde dúró láti jà nígbà tí ọjọ́ ibi bá dé nígbà tí ìjà bá sì dópin kí ẹ lè wà ní ìdúró nítorí náà ẹ dúró gbẹngbẹng ẹ fi òtítọ́ ṣe ọ̀já ìgbànú yín ẹ fi òdodo bo àyà yín bí apata ẹ jẹ́ kí ìmúrasílẹ̀ láti wàásù ìrere àlàáfíà jẹ́ bàtà ẹsẹ̀ yín lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí ẹ fi ìgbàgbọ́ ṣe ààbò yín nípa rẹ̀ ni ẹ ó lè fi pa iná gbogbo ọfà amúbí iná tí èṣù ń ta ẹ fi ìgbàlà ṣe fìlà onírin tí ẹ ó máa dé kí ẹ sì mú idà ẹ̀mí mímọ́ tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa gbàdúrà nígbà gbogbo kí ẹ máa fi gbogbo ẹ̀bẹ̀ yín síwájú Ọlọ́run nípa agbára ẹ̀mí mímọ́ nítorí náà ẹ máa gbàdúrà láì sùn láì wo fún gbogbo àwọn ènìyàn Ọlọ́run ẹ máa gbàdúrà fún èmi gan-an alára pé kí n lè mọ ohun tí ó yẹ kí n sọ nígbà tí n ó bá sọ̀rọ̀ àti pé kí n lè fi ìgboyà sọ̀rọ̀ tí àwọn ènìyàn yóò fi mọ àṣírí ìyìn rere tí mo jẹ́ ikọ̀ fún bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n fi ẹ̀wọ̀n dè mí ẹ gbàdúrà pé kí n lè fi ìgboyà sọ̀rọ̀ bí ó ti yẹ kí ẹ lè mọ̀ bí nǹkan ti ń lọ sí lọ́dọ̀ mi àti ohun tí mò ń ṣe. Tukikọsi yóò sọ gbogbo rẹ̀ fún yín àyànfẹ́ arákùnrin ni àti ìránṣẹ́ tí ó ṣe gbẹ́kẹ̀lé nínú iṣẹ́ Olúwa ìdí tí mo fi rán an sí yín ni pé kí ẹ lè mọ̀ bí gbogbo nǹkan ti ń lọ sí lọ́dọ̀ wa kí ọkàn yín lè balẹ̀ kí àlàáfíà àti ìfẹ́ pẹ̀lú ìgbàgbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá àti Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú àwọn onígbàgbọ́. Kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo àwọn tí ó fẹ́ràn Olúwa wa Jésù Kristi pẹ̀lú ìfẹ́ tí kò lópin.